àwọn fẹ́ ràn mí lọ́wọ́ so nígbà tí wọ́n wá ń fún mi ní àwọn advice wọ́n wá rí i pé kò yẹ kí n tí ì gbé account síta kó yẹ kó ní time àwa agree lórí pé òkè tí a bá sin òkun ọmọ yẹn tán a máa ṣe ìgbé síta but àwọn tí mo ti fún tẹ́lẹ̀ irú àárọ̀ yẹn sìn ẹnìkan pè mí ó àwọn wà embarrassed pé ẹ bóyá àwọn copy account mi from somewhere but kó tó di wípé èmi àti mọ́mì a di pé àti wọ̀rà pé wọ́n gbé mi wá sí ibà ni mo ti ṣe kinní yẹn and mi dẹ̀ ní sọ nǹkan tí máa sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ ìyẹn fún àwọn tí mo ti fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ibi tí ìsọ̀rọ̀sọ̀rọ̀ yẹn tó ti tó ti wáyé nìyẹn lọ́dún mo kàn máa bẹ àwọn tí tó nífẹ̀ẹ́ mi tán ó ràn mí lọ́wọ́ náà ni so wọn ò ní jẹ̀bi lórí ọ̀rọ̀ mi so bó ṣe jẹ́ nìyẹn sọ. lórí ọ̀rọ̀ àkáǹtì yẹn owó tí ó ti á wọlé èló ni ìyá ọ̀ṣọ́ba ti gbà lọ́wọ́ yín torí oríṣiríṣi làwọn èèyàn sọ wọn ní à bóyá wọn lọ́fẹ́ máa fi ń pawó ni ah ọlọ́run adáríjì gbogbo wọn because láàárọ̀ ìbáyìí mo fẹ́ jáde ń sìn wọ́n jókòó tì mí sìn wọ́n fẹ́ ṣe uber fún mi pé ibi tí mò ń lọ pé wọ́n gbọ́dọ̀ máa rí mi káàkiri. bẹ́ẹ̀ni. níbi tí mo wà mi ò mọye tí wọ́n sun tì náà oúnjẹ tí mò ń jẹ ọmọ náà ló ń sun jẹ ẹ wo ẹ mo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí mi gan jẹ́ kí n mọ̀ pé kò sẹ́ni tó lè kó ayé já hmm. kò sẹ́ni tó lè káyé já o because till now ẹlòmíì ń sọ pé ṣó yẹ kí n ti lọ gẹrun ṣáá ṣé ẹ̀kan ti gẹrun fún márùn ṣá ọmọ ẹ̀ kú ó ti ń gẹrun ó ti ń ṣakọ and bí òun ṣe rò ó nìyẹn nínú bíbélì gan dáfídì ní ìgbà tí ọmọ ẹ̀ kú nígbà tó ti kò sí ohun tó lè ṣe mọ́ ó wẹ̀ ó wọṣọ tó dáa hmm. so èmi ni mo sọ fún ẹ pé àṣé kínní yóò wà ókè ókè ká má gbé síta but àwọn tí mo ti ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló wá dà pé ọ̀rọ̀ yẹn ó takora wọn so èmi ni mo dẹ̀ sọ pé àpọ́n mi o láyé kìíní kó tí wà síta nígbà tí mo ti ń gbọ́ àwọn advice pẹ̀lú ẹ̀ so I don't know anything about so èmi dẹ̀ ti ṣe fáwọn kan nígbà tí ọ̀rọ̀ yẹn gbóná ẹ ti fún ẹ ti fún àwọn kan lákàntì yín ẹ ti fún. <laughs> wọ́n pe woman kan ní bẹ́ẹ̀ wọ́n pe woman kan ní ṣínkó Amẹ́ríkà bẹ́ẹ̀ ló wà kì í ṣe pé wọ́n ti fún mi lówó but mo ti fún wọn tipẹ́ so nírú èmi ìsìn tí mo tún gbọ́ rẹ̀ mo ṣẹ̀wá rántí pé wọ́n máa fún obìnrin kan lamẹ́ríkà even AIT Africa Television mo fún wọn náà I was told that it's personal but àwọn ló jẹ because mi ò ń wo YouTube mi ò anything mi ò sí ní kínní àwọn ló ṣe máa ń sọ fún mi pé nǹkan báyìí náà máa ń sọ because most of the time wọ́n máa ń gba fóònù gan lọ́wọ́ mi pé ó yẹ kí n máa wo bí nǹkan ṣe lọ kí n lè ní rest of mind so bí nǹkan ṣe jẹ́ nìyẹn. so bàbá fún torí màmá tí wọ́n ń sọ̀rọ̀ yìí wòlíì ni wọ́n aláṣọ funfun aláṣọ àlà ni wọ́n tọmọ aráyè gbọ́dọ̀ tepo sí i mo fẹ́ kẹ́ sọ in mo fẹ́ kẹ́ sọ in clear terms ni tọrọkọbọ tí ó ti ń bọ́ sí yín lọ́wọ́ ṣé ẹjọ́ ń pín ní abẹ́yìnlẹ̀ nìkan yín. dádì kò sóhun tó jọ mọ́ bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ béèrè pé èlò ni mo rí gbà kan torí àkáǹtì mi ń lọ wọ́n béèrè pé kí ná fún yín wọ́n béèrè lọ́wọ́ mi àkáǹtì mi ló wà àkáǹtì mi ló wà kò sí wọ́n béèrè anything lọ́wọ́ mi o wọ́n ti mọ̀ ní wípé ẹ wo ìgbà tí incident yẹn ṣẹlẹ̀ ẹ wo ojú tí àwọn èèyàn fi ń wò mí nínú ẹ̀mí làwọn ti ń sọ̀rọ̀ pé ẹ̀mí Ọlọ́run sọ fáwọn pé ẹni yóò dé jẹ̀bi ọ̀rọ̀ yìí hmm. kó tó di pé wọ́n á bá mi lé ṣé mi pé àwọn ń wo ojú lásán ni most of them fi ń ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tí mo wá farabalẹ̀ tí mo wá rẹ́ndà interview kan ló wá yọ mí kúrò ní ìṣòro àwọn ti rí káwọn tó wá bá mi. ta ló ti rí ta ló ti rí mọ́mì mọ́mì ọ̀ṣọ́bà mọ́mì ọ̀ṣọ́bà hmm. bẹ́ẹ̀ ni wípé ẹ̀mí ọlọ́run dẹ̀ sọ pé ẹni yóò dẹ̀ jẹ̀bi ọ̀rọ̀ yìí o wọ́n tó wá bá mi nínú ilé ìgbà ẹni mo ṣe wọ́n á rí òye pé so ọlọ́run ò gbàgbé mi láti rán ẹnìkan sí mi ẹgẹt ojú tí gbogbo èèyàn fi ń wò ń gbà yẹn ibi mi ò lè ní títì hmm. not until tí wọ́n ṣẹ̀ wá rí kúlẹ̀kúlẹ̀ ni àwọn èèyàn ṣẹ̀ wá ṣí ojú padà kúrò lára yín. ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ni nínú ẹ̀mí títí di mo ti ń sọ̀rọ̀ ẹ̀ sà wọn ò béèrè pé dádì èlò ni ó wà lọ́wọ́ yín Hmm. so bó ṣe jẹ́ nìyẹn. bàbá àwọn òfun nísìmí tó bá tún déta kò rí ṣòṣe ṣèbí lé ní ẹ kó àbọ̀sími oko tó yẹ kó sùn hmm. tó bá sùn wọn á transfer owó lórí fóònù ẹ ni ọmọ yóò ra block ẹyọ kan. allah akbar. ó ń bẹ̀ nífẹ̀ẹ́ mi gidi gan tó yẹ pé tí mo lè fi gbogbo ẹni sọ pé à ẹni yìí o ó ní ìfẹ́ mi ṣùgbọ́n wọn ò jẹ́ kó ṣe anything fún mi. Hmm. èmi ni mo jẹ́ bàbá ẹ̀ wọn jẹ́ kó ṣe anything ṣe ni wọ́n ti fi agbára yé láti sọ pé ọ̀dọ̀ wọn ni kó máa kó kinní bọ̀ tí ò dẹ̀ kì í ṣe tiwọn hmm. ṣé kò ti kú nílé bẹ́yẹn. Hmm. so torí ọlọ́run mo fi bẹ̀yìn because ẹni tọ́lọ́run lò fún mi èmi ò ṣe àfibiṣó lóore kán hmm. bá mi fi mọ̀mọ́ yẹn sílẹ̀ torí tí n bá tún kúrò lọ́dọ̀ wọn náà wọn ò tún gbọ́dọ̀ fi mí sílẹ̀ torí pé inú ẹ̀bí náà ti ń bá mi rìnrìn àjò yẹn. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún àwọn tí òye òye lórí ọ̀rọ̀ yẹn èmi ni mo ti ṣe mistake yẹn kí n tó ṣe máa ṣe correction hmm. so mi ì dẹ̀dá ní bọ̀dì lẹ́bi gbogbo náà lọ́lọ́run máa lò láti ṣàánú fún mi ẹjọ́ bá mi fi mọ̀mọ́ yẹn sílẹ̀ kọ́ má pariwo ẹ̀ sí tí ò dáa because a fẹ́ tí n bá sọ̀rọ̀ kankan fún yín sà bóyá lè ṣe lè gbàgbọ́. Hmm, ní òru ìjẹ òru ìjẹta ọmọ tí ó wọlé tọ̀ mí lọ sínú níbí báyìí bóyá ìbábúra sí òwò ní tí ìbá yára ẹ̀ wọ́n máa sọ pé bàbá bàbá Mohbad ti réèpù yẹn o ti réèpù yẹn o wọ́n bá mi mú dé pàǹtí ní òru pẹ̀lú ọkọ wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ńbẹ̀ tó yẹ pé mò ń sunkún ọjọ́ kejì ni ẹ ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀ sá. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ mọ̀ yìí pé ọ́fíìsà kan ọlọ́pàá kan ó gbá mọ̀mọ́ létí. bẹ́ẹ̀ ni. ok etí tí wọ́n gbá wọn yẹn ṣé èmi kọ́ ni mo kọ̀ sí ẹ̀. Hmm. ẹ wo ogun tó wọ́n tó wọ́n ń jà nítorí tèmi so kó tó wá ṣàdúró pé bóyá ọ̀rọ̀ nípa àkáǹtì ọ̀rọ̀ nípa ojú àkáǹtì kó tún wá dí ó wá jẹ́ kó rẹ̀ wọ́n nínú ẹ̀mí ṣe pé àti tẹ̀síwájú yẹn yóò di ṣòro. bẹ́ẹ̀ni so mo bẹ̀rẹ̀ ń sà. ẹ bá fẹ́ kámẹ́rà yẹn sójú yín ẹ yé kámẹ́rà wa mi ojú yín. ẹ bá mi bẹ àwọn yòókù pé oore ni ìyá ìṣe mi ò mi ì ní never to be olóore wọ́n enlighten me in many ways so lèmi náà fi wá ó kì í pé pé à kò tí ì yẹ kí n gbé àkáǹtì síta mo ti mo dẹ̀ ti gbé síta tẹ́lẹ̀